الحمد لله رب العالمين الذي خلق الثقلين لعبادته وطاعته وتعبدنا سبحانه وتعالى بأن أنت له الوجوه بالإذعان والخضوع وقال سبحانه وتسامى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون نعوذ بالله من كفران النعمة ومن من الكفر ومن الشرك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة إيمان كل مسلم استسلم لله سبحانه وتعالى ولم يرضى بشريعة الله ولم يرضى بحكم الله سبحانه وتعالى فإنه ليس بمؤمن كامل الإيمان عباد الله والله دمكتزية هذه ليست من شريعة الله فمن رضي بها حق الرضا فبينه وبين ربه atọrọ àlèkí ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ àti bàmá jẹ kẹrẹ fún gbogbo wa ọlọ́wọ́ bani salikun kí anabi bani salikun ọlá rẹ àti wàhálà àti sọ̀hábà rẹ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbogbo àlèkíyàmà ẹ̀yọ́ mọ̀ yànú ẹ̀sìn bí mo ṣe ń fi àsìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mọ̀ọ́rán iná létí ìbẹ̀rù rẹ̀ wípé ká bẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ àti gbangba ká sì máa bẹ̀ẹ́ gbogbo ìgbà wípé kọjọ́ kó jẹ́ kíkọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́ dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ à ń bẹ̀ pẹ̀lú kọ́yọ́nú sí wa kó jẹ́ wà nù àwọn tí yóò yọ̀nú sí pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjàgbé alikiyama ẹ̀rọ ìyànú ẹ̀sìn à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àlámọ̀rí tí ń lọ ní àwùjọ wa àti ìkà tí wọ́n ṣe fún àwa mùsùlùmí nípa wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń sáfẹ́sìn ọlọ́run ọwọ́ pé wọ́n bí sínú ìsìláàmù ìlójú fi ń tì í tí o fi fẹ́ pèrè ní nǹkan míì ní wọ́n ń pèrè mùsùlùmí hùn ìyẹn tó bá ti wáyàtọ̀ sí nǹkan ìsìláàmù ni wọ́n máa wù èyí tó jẹ́ ti jẹ́ kèé wù anabi sallallahu alayhi wa sallam ni kò ní ni tí o fi dìgbà tọ́lọ́run ó bínú sàn tí ó kù nígbẹ̀yìn ìgbà tí wọn ò ní rántí pé nìkan tiẹ̀ ń bẹ tọ́ dáyé má kò ní yẹ kò ní yìí máa ráwọn èèyàn kan wọ́n lè mọ́pọ̀ ìtọ́lọ̀ ń fi rán mi àtẹ̀mí àtẹ̀yìn mọ́sáàjì àwọn àánú àwọn akọ̀yìn wọ́lájà kò so rẹ̀ nínú ẹni tí ó lu ẹ̀sìn ìpàdé ọlọ́run ọba méjì àwọn mẹ́ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run gbèdìde láàrin àwọn lárúbáwá ṣùgbọ́n ìgbèdè tí ó gbèdìde yìí a mọ̀ pé gbogbo nǹkan tí ó ń pè ní dáwọ́là torí pé ìkà tí wọ́n ń ṣe fún wa ni wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní òṣèlú àwọn afẹ́ jẹ́ àmọ̀ wípé anabi sallallahu alayhi wa sallam òun lọ́mẹ́sìn wa kọ́dà òun ló tún mú kí ni wá o bá a ṣe é ṣe ìlú bóò ni anabi sallallahu alaihi wasallam bóò lè ṣèṣèlú sẹ́ẹ̀kẹ́ ìbú lè ṣèlú sólè lè ṣèlú sẹ́yìn pààyàn lè ṣèlú sẹ́yìn máa jókòó lórí àgẹ́ ẹ̀jẹ̀ ilé ṣèlú kálá eléyìí lọ́tọ́ kí àwọn àfáà súnà wọ́n máa bá ní sàrẹ́ nípa anabi sallallahu alaihi wasallam ní àlàyé pẹ̀lú ẹ̀rí tí ó yẹ kóró anabi sallallahu alaihi wasallam nígbà tọ́lọ́ ń gbèrè láàrin àwọn lárúbáwá gbogbo wa láti mọ̀ pé ntí wọn bá ti ń pè ní orílẹ̀-èdè ó gbọ́dọ̀ kójọ láti bí nǹkan mẹ́ta àkọ́kọ́ ó ní àṣáàbù ẹlẹ́ẹ̀kejì ó ní ìkìlímù ẹlẹ́ẹ̀kẹta ó ní jíyàtún kọ̀wíyàtún làá kúwàtún kọ́ọ̀rìjìyà jamnawu ayyata kúwàtún dàkìlì kúwàtún dàkìlìyà jamnawu ayyata kúwàtún kọ́ọ̀rìjìyà in tẹ́ ń pè ní odidi ìlú tí wọ́n ń pè ní country òun náà ni ìkìlímù kan ni ibù kan ni nínú orí ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ́ wípé tá a bá ti rí ààyè ara wọn kàtí ọmọ àgbẹ̀ bẹ̀ kìí ṣe dandan kí èdè wọn papọ̀ kìí ṣe kí wọ́n jẹ́ ìyà náà wọ́n jọ ń gbé papọ̀ kódà ìṣesí wọn kọ́tọ̀ wọn ó lè mọ́jọra wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n wá gbọ́dọ̀ ní jíyà kan tí ó máa ṣiṣẹ́ lórí pé a máa dé ẹ̀yin tí a jọ wà láwùjọ yìí a máa dà yín jẹ ṣùgbọ́n igun yìí ó gbọ́dọ̀ lè ní agbára láti dìfẹ́ǹdì àwùjọ rẹ̀ kúrò ní gbogbo wàhálà tó bá lè wà láti ta àwa ní ìkìlímù tó wá pín méjì ibi tí ń lò tí ń pè ní orílẹ̀-èdè wọn ó jẹ́ wípé yóò ní a ní àlè ìkìlímù àlìbáhárí tó bá jẹ́ wípé alọ́sọ̀tara pín ẹ síbi tó mi ti gbẹ ẹ̀gbẹ́ wọn kọjá ibi ó mi ti gbẹ̀gbẹ́ wọn kọjá òun àwọn náà ní á níbi omi òun wọ́n gbọ́dọ̀ protect ìlú wọn tí wàá lóòfin lè bá wọn láti ibi omi wàlì ìkìlímù lè já wí bákan náà ibi tí wọ́n dúró sí lórí ilẹ̀ ọlọ́run tí wọ́n ń pè nílùú tiẹ̀ náà orí òkè rẹ̀ àwọn ní á ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní á ní ilẹ̀ ẹ̀bẹ̀ ńbo láti rẹ́rìí anabi sallallahu alayhi wa sallam ni man zalama shibra min al-ardi ẹsọ fún àwọn ọyà tí a ń bá ń sèwé lẹrọ o àti sọfíọ anabi ni gbogbo ń bá lọ jalè lẹ tí ó ju ṣíbùrù kan lọ láti bí ìsíbí tó wíkọ̀ bí yìí min fọ́ọ̀kì sábì àrùdínà yawm al-qiyama ọlọ́wọ́ pàṣẹ fún màláíkà kí wọ́n kọwọ́ bọlẹ̀ lọ tí èkánlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀keje wọ́n wà mú tí ó kọwọ́ bọlẹ̀ wọ́n àwọ̀ bóde nínú ilẹ̀ ọlọ́wà ni wọ́n sẹ́po wọ́n sọ di ẹ̀gbà lọ́rùn kejì ẹ́ o èyí ò máa gbẹ́rùnà tí wọ́n máa bá ìdájọ́ lọ ní ọgbà ìkìámà àwọn ah, kẹsẹ̀ kẹsẹ̀ yọ́ sáré ọ̀rọ̀ eléyìí òdùnà àmbọ̀ àwọn àfáà wá ní ebi orílẹ̀ tá a jọ ń lò iná ti sàbẹ̀sí ṣíbúrú ó ṣe akẹlẹ̀ keje àṣetúmẹ̀ ní pé bíi tẹ́nìkan bá ti ní spéèsì tó bá ti ń lórí ilẹ̀ téèdélẹ̀ keje òun ló ní in ti ń bẹ lórí rẹ̀ náà òun ló ní. ṣùgbọ́n àwùjọ ṣáájú kọ́lọ́mù tó rán sàṣálàmùsẹ́ wọn ò ní kẹ̀kẹ́ tí wọ́n fi ń darí láwùjọ ti àwọn ànádì ju rọ́bìtọ̀ lọ ìsónípọ̀wọ́ rọ́bítọ́tù dami ìsónípọ̀ tẹ̀jẹ̀ ajẹ́ fámílì olùfì ajẹ́ fámílì mi o kọ́nà kọ̀wọ́ lórí àbòsí yọ́mù ìfẹ́ndì fámílì rẹ̀ wà rọ́bítọ́tù jìwà àti ìjọsẹ̀ wípé aládùúgbò mi ni kọ́dà kọjọ́ ọmọ Ghana tí ń gbẹ̀gbẹ̀ ilé mi àwọn àjọ lásìpọ̀ àwọn tí ń bá wá tàtìta wá bá wọn wà máa báwọn ará léṣe wípé àwa lẹ́mọ̀ yín o ó ń kálukú àtọ́jọ́rà àta yọ́mọ̀ wá lẹ́mọ̀ fámílì kọ̀ọ̀kan ó bá kó àwọn àgbà fámílì eléyìí lágbára tí wàhálà bá tiẹ̀ lédè tí wàhálà bá sì dé náà yọ ọmọ kó fámílì lọ tí a máa fẹ́ rè náà jẹ àwọn fámílì náà wọ́n sì kíni wọ́n máa ràn lọ́wọ́ ayé àfàwọ́ díẹ̀ omi wọn koronáìsì gẹ́gẹ́ bí ṣokoronáìsì àwọn kan ní Yemen tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó jọmọ́ Hijaz Mecca Medina Taif kò sí ète kan tàbí koronáìsì kan tó wọ̀ láti ìta abadan orí ni ọlọ́run ni kò sẹ́ni tí ó gbèrò bẹ́ẹ̀ torí kíni ọlọ́run ni innal ladina yakfuruna أعوذ الشيطان الرجيم إن الذين كفروا يصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس والعكف والبعد àwọn kèfèrí tó jẹ́ wípé wọ́n ń hàn náà bóyá wòye ṣe ní wálé ọlọ́run ọba má mẹ́kà yìí ẹ̀sìn wo mẹ́kà yìí àṣẹ sàwáàrin àkìfì wàlbáàdì tẹ́ ẹ bá ti jọ ń dé mẹ́ka ara mẹ́ka ní ọ o ibi òtí wájú náà ní o gbogbo yẹn ti di nǹkan kanáà lóògbé ọlọ́run ọba ṣùgbọ́n o wà mẹ́yìn yòrí di fi ibi ìlhádìn bìdúlì múdìkù mi àdábìn àlẹ́yìn gbogbo ń bá ti èrò kéré ogún lórí ọ̀rọ̀ mẹ́ka yìí ibi títí rò náà nìyẹn ó ti jẹ́ kèése pàájì òsúnmọ́ bẹ́ẹ̀ ní gbogbo ọ̀tá àwàyí tọ́bádìgbẹ̀yìn ayé tọ́lọ́ ń fẹ́ kádàrá tọ́fẹ́ kádàrá yọ kádàrá eléyìí ṣùgbọ́n kéèsè gbogbo ọmọ ń rò hàn kíní kan wọ amẹ́ríkà ní wọn sẹ́dá wà mùsùlùmí náà ẹ̀ka rẹ̀ dáwó díẹ̀ torí pé sẹ́mà agbára bẹ̀rẹ̀ wọn wà láìwò ní agbára lásìkò tá a wà yìí o lẹ́yìn tá a wà yìí lórí mẹ́ka o kò sí tí a lè ṣe àyàfi téèyàn bá ń ṣe islam ojú kejì lókù ìdán ọlọ́wọ́ agbára sam dìde ṣùgbọ́n rìbáàtù àsopọ̀ tí ń bẹ láàrin wọn yìí ẹnì tọ́wọ́ ala òní ìyẹ́dì gbà náà ẹ bá jẹ́ olórí fámìlì kan òní wọ́n mọ̀ náà fámìlì wa bá ṣùgbọ́n kò sí ti ń jẹ́ pé ẹnìkan lọ bá tí ń gapá ní tí ń gapá lọ bákan náà ní Mẹ́dínà títítítí tó fi di wípé ọ̀rọ̀ a máa sọ olórí ẹja amẹ́nìkan bí wá dé láàrin Ausu àti Khazraj ẹjẹ́ a máa ṣe tànáwùbù táwọn lè bàjẹ́ díẹ̀ táwọn lè jọ díẹ̀ lẹ́yìn láti wá fi wà hádà umma láti wá fi sọ di oore fún gbogbo ayé kí ni anabi wa mú wa anabi wa mú islam wa islam wa ni siyasa islam ó ní òṣèlú bóòlà ṣe máa ṣèlú anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ọ̀kọ̀ wa ní ẹni sòrò sẹ́rí tí ń pè ní ìṣe ìlú yìí nǹkan kan tó gbẹlẹgẹ ni jẹ́ àfi sahih عندنا البخاري هنا وحياء من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه النبي ني إنكم ستحرصون على الإمارة إني مون في أميارة تجاري إني مون في سوي بابي إن تولوا فمي أم قد أبوا أديوري أم قد أبوا أديورو إن قد أبوا أديولا ṣùgbọ́n o gbogbo yìí lẹ́ẹ̀mọ́ sojú kòkòrò ìfẹ́ jó lórí wasatakunu nadamatan yawm alqiyama ṣùgbọ́n gbogbo ìdìpò mú lọ́láyé àbámọ̀ ni ó dìjọ́ gbẹ̀rẹ̀ kìámá nítorí tẹ́yìn ọ̀bà níláyé wò ní bí lọ́rùn ọwọ́ bèèrè sọba lábòsí ànábì wa ní ní ìmọ̀lẹ̀ múrùdí à gbogbo fúnilọ́mú fúnilọ́mú sàdánkátà àti yín o wàbí sàlìfàápímà gbogbo ẹni tí wọ́n fún lọ́mú sí ọ̀rẹ́ apá kan ní ni ànábì fi pa fún wa òwe tó fi pa fún wa ni wípé ẹ̀yin tẹ́ ẹ bá ní ọ̀ ṣé ẹ̀yin fẹ́ máa rúlu wa ẹ sì máa lò dájọ́ ọlọ́ọ̀ba ẹ sì lẹ́ẹ̀tàn wa àwọn agbáǹtí ẹ o ẹ̀ ń ti ń fúnni lọ́yànnà ọ̀rọ̀ àárẹ̀ ń tọ́kẹnu bọ̀ pé àhà bá a ṣe láṣe láṣe fún yìí ọwọ́ abọ́bẹ̀tẹ̀ fàbí ìsàtìlì fàtìmà èyí tó lọ rèé gba ọmú mu nítorí kíni torí ẹni tó ti pé oore ti pé oore ẹni ó mú mú ó sì sírò tó bá jọ gbẹ̀lì kíámà ojú kan nìyẹn apá kan àfa àti ẹni náà ẹni tó fi ni pé à sẹ́yìn lẹ́sà fẹ́ máa ṣe ẹ̀yìn ẹ̀sà máa ṣe àwọn àyùn wọn ní ìlàyé wọn ò sì lẹ́jọ́ tí wọ́n rò ń tiẹ̀ lálìkíámà lórí àwọn èèyàn ti ojú kan nù anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń bá ní pàkíyèsí wa táàfiwé ma ìtumọ̀ tọ́lọ ń fún ànábì wípé ṣẹ̀ríà ni tọ́ọ̀bá ti jẹ́ mùsùlùmí tọ́ọ̀bá ti yọ́nú sí ṣẹ̀ríà ọlọ́run yẹn ṣe mùsùlùmí kọ́kọ́ mọ̀ pé democracy òun kọ́ lọ́run náà wa kọ́kọ́ mọ̀ pé làlùrí ló sún adébẹ̀ tí ọ̀bá ti sílẹ̀mì rẹ̀ pé làlùrí ló sún adébẹ̀ Islam ò yí ọ ó fi wá di pé ọkọ wa náyàwó dákú bọ̀dá ń sun ẹ̀gbọ́n rẹ̀ ná ń sun àbúrò rẹ̀ ná lórí kúfúrú ọkọ̀ gbọ́dọ̀ wà lẹ́mìí rẹ̀ wípé ihun tó lọ ń yọ sí lórílẹ̀ bó o ṣe ń bísì pẹ̀lú ṣọ́ọ̀pù rẹ̀ gbogbo tí ní kọ̀ǹtró ṣọ́ọ̀pù tó sáfi lọ o yóò tó dáa mọ́jú lóru bóun ò ṣe bóun ọjà ọ̀rọ̀ tún bá ti kò báyìí kẹrin sàn ọlọ́wọ́ wà ní gbogbo ayé yìí yá àlẹ́yìn ni dìbò fún mi ṣé ìbò gangan lọ́lọ́run fi ilẹ̀ fún wa ká máa dì táàfin máa lólórí la ọ̀nà mẹ́rin lèèyàn máa gbà di olórí fáwa mùsùlùmí pẹ̀lú ìpínlẹ̀ mùtàbáwà mọ́sálásì odidi kọ́ńtírì kan ni tá a mùsùlùmí gbé bẹ́ẹ̀ a lè ní olórí láàrin wa bìnà sèmìnà ṣáàrì pẹ̀lú káríẹ̀rì láti ọ̀dọ̀ ṣáàríù ẹni ọlọ́run fi sẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ní ànábì wọn ni ànábì mi lọ́ọ́ bá ń jíṣẹ́ fún wa tí ànábì bá ń sọ wípé lágbájá báyìí kọ́ máa darí yín kọ́ máa darí wọn apá kan fà ní nọ́ọ̀sì náà lọ́wọ́ àtọ̀ sàṣẹ́lám lórí ọ̀rọ̀ khilafa Abi Bakr wọ́n ní kílẹ̀ fi mà wọ́n lọ́pọ̀lọpọ̀ gbàngbà mi ń bẹ tó yẹ pé ànábì òní lè lọ kírun yóò ní Abakr wá kírun fáwọn èèyàn kọ́dà ń pàtó bí ọdún kẹsàn-án tó wà pa ọ̀rọ̀ ájì ti ń di ànábì lọ́rẹ̀ sí ájì o Abakr ni ànábì gbé dìde pé lọ́rẹ̀ hajjiji nas ìwọ ni ọlọ́rẹ̀ lídì àwọn ẹni tó oníkọ́ lọ sí ájì fún yẹn ó ti lọ tán ṣùgbọ́n láti ọdún yìí lọ ìyọ̀nú sí kèfèrí òtún wá mẹ́kà mọ̀ naam sọ ọmọ yìí wá gbèrò mẹ́kà tó mú dọ́nù ọmọ yíbò tó yí kọ rẹ̀ padà sí abúlé akim ọkàn wájú ọlọ́run anábí kèfèrí ọ̀pọ̀lọpọ̀ mẹ́kà wọn la ayẹ tó kù bìlìbà ètò òrìyàn ẹnì kan ò tún o látọdún yìí lọ ìrẹ́ ali wà lọ ojú ẹsẹ̀ ìjọ náà lọ́hùn kẹ́ ẹ máa wẹ̀ ń tẹ́ pẹ̀ ní àbákìrì yẹn o bí ṣe ń rí alìní sọ wípé àmìrún àwọn àmọ̀rún sí ànábì ràn ọ pé ibi ń bá bá ń tọ́ra mi dé yìí kí n sì máa sọ̀kalẹ̀ fún ọ kúrò máa dà mí rù àbófin nǹkan míì tẹ̀lé ń tó fi rán mi tí ọ̀yọ́ mi là mí rù ah! ali mi wọn náà lànà bí pé mi olórí wa o tọ́ dàrí wa táyé dé ṣùgbọ́n kà sọ pé mi ni kí n kàǹtì mo mú lọ́yìí àwọn èèyàn nìyẹn abakiri tó ń ti bẹ́ẹ̀ náà à ń bọ́ o anṣọ àṣálám ojú kẹnu ojú ẹlẹ́ẹ̀kejì áò bí irishadin minal khalifati al-awwal tàbí kó jẹ́ pé ìtanijí kan láti ọ̀dọ̀ ẹn tó fẹ́ papòdà tó jẹ́ olórí àwọn mùsùlùmí pé ah ní ti mo rí tó sì jẹ́ pé àmọ́ràn mi tó náà lórí tó bá yẹ rí lónìí tó lórí mọ́lọ́la ó kò wájú ọlọ́run ah, lágbájá ni ẹjọ́ máa dúró rí wa gẹ́gẹ́ bí abakiri ṣèṣe sí Umar ẹlẹ́ẹ̀kẹta bimashuratin min alil hilli wàlá akudi àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ tí wọ́n ma ń tọ́lọ̀ ń fẹ́ ìtọ́lọ̀ ń sọ nùkùrà nínú ìtọ́sọ́ àdìsí ni wọ́n a máa yàn pé ẹ korí ẹ̀wẹ̀ tí ọba máa darí àwa mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta nu ẹlẹ́ẹ̀kẹrin ni ká wá rí wípé ẹnìkan jáde náà àwọn mùsùlùmí náà ni lọ́ba sì lóhun odò lórí tipátipá àwọn tí ń rúlu wa lọ bó ṣe bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn nu ah ó di pé ti ń tàjẹ̀ ilé ẹ̀ lọ pípọ̀ ó ti ń pàwọn èèyàn ó wá ní tọ́da ní káàmù súnmí òkú káwa kọ́ pẹ́yìn torí kíni hẹ́pínàn lìdìmá ilẹ̀ mùsùlùmí láti lè bá a sún ẹ̀mí àwa mùsùlùmí ó débẹ̀ pẹ̀lú agbára àtagídí àtidà ọ̀nà tó bá dé dáhùn yóò rojú ẹ̀rà líkì in ìntọ́ bá gbébẹ̀ sí lásìkò tó fi ṣe náà yóò rojú ẹ̀rà líkì àmà ìntọ́ kàkèmí àtẹ̀yìn ni pé kàyà àkáwọ̀ wa rọ̀ gbogbo ń dásọ̀ yìí fún mùsùlùmí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn táwa ni máa jó lórí àkọ́kọ́ láàbùdà ayẹ̀kúnà kùrọ̀ṣíyàn tá a bá jọ wà papọ̀ báyìí tó bá ti jẹ́ pé wọ́n bá kí ìran kankan ìran ànábì ibẹ̀lẹ̀ ti gbọ́dọ̀ mú olórí dẹ́gbẹ́ nìyẹn ibẹ̀lẹ̀ ti gbọ́nà mùkí ni olórí in tí ò ní jẹ́ mórí ń bẹ̀mà o ní hadithi ma'awiya wal hadithi muhammadu sahih o ní sassan sọ wípé la yazal wàdà al'amru fi quraish alamari pẹ́ nìkan máa darí yí ọlọ́run ọgbà kúrò lọ́dọ̀ quraish ó sì fi pín ní annabi léni wala yu'adihi ahadun illa kabbahu Allah kọ̀wá ní tó sì quraish kan kí ẹnìkan mi ò wá dìde láti ẹ̀ràn mi kọ́ sọ pé wọ́n jẹ́ ìmọ̀ adarí yín gbà má kó rẹ̀ ṣe yẹn lọ àfi kọ́ lóun ó dojú ẹ̀ bolẹ̀ kó sì fìyà jẹ má àkọ́mù dín ẹwà níbi tí èso ọba alábòsí tí èso ànábì alábòsí lókùrú gbàtẹ́ ẹ bá ti rí kúrò ìṣí torí tiẹ̀ náà tóró tó sì sírètì sẹ̀sìn ọlọ́run ni o kò tó bú àsí kọ̀ pé tọ́ba ti dẹ́ran àmì kọ́dà ọjọ́ kẹfìrì kọ́dà kọ́mọ bọ́ọ̀lù náà tẹ́ ẹ bá ti rí pọ́ùn náà kọ̀tọ̀ sí ẹwà amúran mi kọ́dà kọ̀ dẹ́rú kọ́dà kọ́ mọ́pọ̀lọpọ̀ wa kan àṣíẹ̀sì wa kìí ṣe kíni o kìí ṣẹ̀ṣẹ̀ àbùsí ẹlẹ́ẹ̀kejì kẹ́ọ̀nù húrọ́n ọgbọdọ jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ àyè fi ẹrú sí olórí òdì méjì ẹlẹ́ẹ̀kẹta kẹ́ọ̀nù hùdẹ́kẹrọ̀nì kò gbọ́dọ̀ jẹ́ obìnrin ọkùnrin ló gbọ́dọ̀ kí ni wa lórí eléyìí abisa salam gbé risala dìde túnṣe ni thabit kọlọ rèé fún kisrọ ọba faris lẹ́tọ̀ mi ànábì rè tọ́lọ̀ ń fi ní kí n júwe ọ̀nà àlìjẹ̀nnà fún ọ gbàsílámù ọlá rẹ̀ yọ tán o èjì ò ní tán lọ́nà ní pè ọ́ sí yìí o ọba lẹ́tà ìtàn lọ́ba pàwọn èèyàn jọ ó ní àbẹ́ẹ̀rí ti ọkùnrin lárúbáyé nǹkan sí mi wọ́n ní ta ni ó ní Muhammad gbogbo ẹ̀yàn lọ́gbọ́ ẹ̀rì kékèkékèké kí lákọ́dọ̀ nípa gbà ni wọ́n ni ojú gbogbo iná ní fi hàn wípé mo kọjá tí sọ̀n ó sì ń fa lẹ́tà nàbí ya salawatullahi wa salamu alayhi ìròyìn dọ́dọ̀ sí ọlọ́run annabi sọ wípé allahumma mazziku wa mazzik mulka ọlọ́run bó ṣe fa lẹ́tà ya bá ń fo náà ya fa ọlá rẹ̀ ya ìntí à ń pè ní ọlá jẹ́ ọ̀pá nínú ilé rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ tó kéré tí ètí ìkàn bí bàbá wọn bá kú òun ló ṣètò kú fún bàbá wọn ń gbò ṣètò kú fọba ọ ṣe fà tọ́ bá ti rí pé òun ti ń pọ̀ káàkú ọwọ́ afurama pé ọmọ ló lè ní kò sí wàhálà gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń wájú ti pa wọ́n ọba náà mú eléyìí ni mo jogún lọ́dọ̀ bàbá bàbá bàbá mi tó fi lè rọrùn fún ọba kan wọ́n máa báyàwó wá mílíọ̀n lé rẹ̀ tí ó sì lè máa súnmọ́ wọn tọ́pẹ́ yìí ò ní í dùn ẹnikẹ́ni tí bá ti ń bọ̀ balẹ̀ yìí nínú àrọ́mọdọ́ máa mi bóun náà bá ṣe lè lè tó bẹ́ẹ̀ ni ó sì máa ṣètò tòru méjìlél sì ń bẹ́ẹ̀ ọwọ́ ń túlé lẹ́yìn ikú bàbá rẹ̀ tó lóun náà lò jósù mẹ́fà lọ ọwọ́ ń túlé lọ́ba túlé kẹ́kẹ́ ah, ah! ṣé ilé ìlọ́wọ́ ìkíbà mi ò fi síbi tó jìnnà obìnrin rẹ̀ ìdáàtì máa kákàmọ́ àkàrà máa wò mìíràn nínú wọn jọ nìkan bó ṣe wà mẹ́nà ló ṣe dájẹ́ pé bẹ́ẹ̀ wọ́n lè gbìyànjú bí ogún kí ní òtó mọ́ ìyún rẹ̀ ń fún rẹ̀kúrẹ̀ bó ṣe gbàbẹ̀ kùnú kọ wà á ẹnì kankan mọ́ nínú ọmọ rẹ̀ jó obìnrin lọ. obìnrin kan ló kù wọ́n tòró náà lédè tí a bó wọn náà lọ́mọ náà ní wá wò pé sọ́lọ́ wà kú lẹ́yìn ni ẹjẹ́ alóbìn ọmọ rẹ̀ kan tó kù tó tóbi ní abalẹ̀ ọmọ òun wá wípé kú òrìn ẹ̀dọ̀ ọkọ rẹ̀ wá máa bọ̀ lórí àga bàbá rẹ̀ kọ́ pẹ̀lẹ̀ ní bàtọ́ àṣọ́rọ̀ sàṣán wípé wọ́n mọ̀ ti kákùrú nù wọn kọ́dà obìnrin lókù ti ń darí wọn nísìn annabi wa ń sọ hada min hadith abi bakrata radiyallahu ta'ala anhu annabi ni lan egoni e láti sama lan yufliha qawmun wàlláwù amúrọ́hùn imrọ́àtàn gbogbo àwùjọ láyé tí wọ́n bá ti lọ rèé fi obìnrin ẹ́ẹ̀dì nǹkan tó kó ti lé tòkó sínú kámẹ́sì ànábìgbà o tí wọ́n bá ti fi obìnrin ẹ́ẹ̀dì tó jẹ́ wípé ọkàn gbogbo òlù pátá tó jẹ́ pé ẹ̀mí gbogbo òlù ní nǹkan wàlláhì wọ́n sùkún bọ̀ ọ̀bẹ̀ Jonathan kọ́ ló fìdí rẹmi o wàlláhì wòrè kan wáyé tí máa gbégélè sí bí yìí gbogbo tọ́lọ̀ ní oṣù fún ìlú yìí ẹ máa jẹ gbèsè ni wìláyà àmà gbogbo tó bá ti jẹ́ pé èmi níbẹ̀ ẹ̀yìn níbẹ̀ ìlú ọlọ́dọ̀ ní lápapọ̀ tí ó bẹ̀rẹ̀ náà bó ṣe kó lè pé tó èèwọ̀ ni láti sẹ́mẹ̀nẹ̀ sáyìn rẹ̀ ìyẹn là ń pè ní wìláyà àmà ìyàtọ̀ o ajásìdí kọ́ ńlógún 50 million kẹ̀lú ogun dádì rẹ̀ lọ́bàtì lọ fi kọ́ skul ó lè ṣe principal ó lè ṣe ó lè ṣe principal school rẹ o kọ́dà kò tó jẹ́ pé àbùtọ́jọ́ kọ rẹ̀ tó ń ṣiṣẹ́ lábẹ́rẹ̀ tí ń sanwó oṣù fún ọbọ̀lọ́sí pé tàbù náà wọ́n rẹ̀ kọ́ sáà máa dàrọ̀ school umoru ó yàtọ̀ sí nǹkan wí o ó gbé iná ní school rẹ̀ ó lè ṣe ẹgbà sítẹ́ gbogbo oṣù tí ó lè ṣe níbẹ̀ dúkìá ẹ̀ ni ọ̀kìnní àtẹ̀yìn ṣùgbọ́n tọ́jọ́ pa ogun wa pọ̀ wọ́n sọ pé station ọlọ́pàá rẹ̀ o kóbi ọmọ ẹ̀ di ibẹ̀ àdúgbò àsinmi àwọn kan aṣọ ìdíjẹ́yìn mùsùlùmí tí wọn ò fi jẹ́ ẹrí mú mínú o wọ́n ti rí pé kọ́kọ́rọ́ ti ń da yéèrú ẹ̀yìn lẹ́mọ̀ fún òsì gbà fún náà wọ́n àlálàjá kìíní kankan gbápòtí gbé ṣe bó gbé láyé nù wọ́n bá àsopọ̀ pàdé ọ̀nà tó wa tí a jẹ́ lì sáàlọ̀ ilẹ̀ méjì ni náà ẹ̀ bọ̀tà bá rò náà gan àwọn àfáà yẹn wọ́n máa so obìnrin lọ́pọlọ ọkùnrin lọ́pọlọ obìnrin náà dẹ́kàwé ọkùnrin náà dẹ́kàwé kó wà sáà sọ wà lẹ́yìn sẹ́tọ́ lọ rán obìnrin kò lè jáde lẹ́yìn kọ́sọ̀ kóhùn ti ṣe tán tàwọn obìnrin ọmọ kàwé tàwọn obìnrin ọmọ lọ́pọlọ bí obìnrin ṣe wá kàwé náà tó náà ní ṣe ìjì ọ̀rùn tẹ́ ń pè fẹ́dra ta ní nǹkan ọ̀bọ̀dí àwọn obìnrin tẹ́ bá fẹ́ bímọ sóbìnrin ni naam èmi ń bẹ́ usage lọ́dún kan tí àgbà nọ́ọ̀sì kan bíláàgùn ni òbí ń bínú bọ̀ láti lè bọ̀ rúmù báyìí ìsì ń pàtàkì ọ̀rọ̀ sọ́ra gbà ah, òsìmọ̀ ti wá dé báyìí o ha ah, rádàdà òlélẹ̀ kí dọ́kítọ̀ lágbájá kọ́ máa wú òbí tí ń lé bọ̀ lọ. orí nígbà ni mo wáyé kí ẹsẹ̀ mùsùlùmí náà bẹ̀yìn o obìnrin yẹyẹ títí sọ tí ń sọ yìí ah, mo rò pé alákọ̀ọ́bí ni mo dẹ̀jọ́ dòdò yìí o tẹ́ bá bí mo tẹ́ ẹjọ́ ẹjẹ́ mo à èmi náà wà ń bẹ́ o. obì tí ń lé bọ́ọ̀lù síbi torí pé ń kọ́ bá bẹ̀rẹ̀ tí rí ni kìnnìkan obìnrin òun náà kọ́lá kẹ́ lóbìnrin ọmọ àkàwé kọ́ ọmọ kánṣó sí ẹ tí ìwúlò ń gẹ̀ bìsísẹ́ ẹ̀dín wọ́n wúlò náà ìyìn tó jẹ́ gun wọn gẹ́sẹ̀ ẹ̀dín wọ́n rí sẹ́ èyí tí ìwà àṣegun wọn tí ó dé bí ọmọ pè mí tí ó máa pè yín tí ó fìdí pa máa fẹsẹ̀ rí bí tó yẹ ká máa fọkọ̀ ká máa wọkọ̀ lọ ebi làjọ́ ń falẹ̀ ó tún wá rẹ̀ ìyàwó dáná olóhùn ò ní jẹ́ torí pé ṣe apc la ilaha illallah ẹ ẹ ẹ wo jálù ọlọ́run mọ̀jọ̀ wà wàhùsọ dàrú haúsá ní òwe kan tí a máa pa wọ́n ní àìmọ̀ kan ó dúdú jó òkun lọ tí a bá láì mọ̀ kan rèé o pé kankan wà dúdú láyé wà láì àmọ̀ ó dúdú ju òkun lọ ní ìmọ̀ sọ haúsá ni o ṣùgbọ́n haúsá ṣe é wí nù kọ́mọ̀ àmọ́ mi àmì ẹ̀lú lọ́mọ ẹ̀ lápámú nínú pósítà ọmọ mi àbújá yá ẹ lọ àbújá ẹ lọ ro ẹ lọ àbújá ẹ ìmáàmù kájẹ lọ́ba kúlé oṣù kan ẹni gàgàgàgà bàbá ìmáàmù bàdà tí ẹkún jẹta wọn lo ogún ọdún bẹ ogún ọdún náà tó ti dìtà 95 2015 gbọ́n tí ẹ ṣe lọ́wọ́ ọ̀bàdàn wọ́n ti kó báyìí anábìwá ni ẹjẹ ń pàkíyèsí yín abúdárì rọ̀bọ̀ sàṣàrán jọkan ó ní ya Rasulullah alásìtàṣìtà àmìlú ni annabi wọn fáwọn èèyàn náà hábí kọ̀ọ̀kan bẹ́ẹ̀mi náà wà bí tí n ti máa pàṣẹ fèmí náà sì ká ń se lọ ẹjẹ́ ìṣẹ́ chairman gọ́ọ̀mẹ̀ntì láfi mi ṣe gómìnà ẹ̀dàkùn ń ṣe dáadáa annabi ha annabi ni abúdárì má bí mi ní tún bí mi mà innaka da'ifun ọmọ ìnàbí ẹ̀rọ mọ́ òdùn kọ́ńtró ìwé ìṣẹ́ntọ́ lágbàjá mọ́pọ̀ lẹ́wà ìpẹ́ mọ́ bá a ṣe é tunu ọ lágbájá wà innaha nadamatun wà khizyun wà adab yawm al-qiyamah bẹ́ẹ̀ sì ni kéèyàn máa lọ ọjọ́ lórí fáwọn èèyàn láyé ìyẹpẹrẹ àti yàní bẹ́ẹ̀bẹ̀ lálẹ́ kìámà hadithi wa ti clear ẹjẹ́ lọ sínú muslim bazar àti mutafam tabarani min hadithi awf ibn malik al-ashja'i radiyallahu anhu wọ́n ní anabi ni al kí wọ́n pẹ́yẹ̀ ní gómìnà àlùkà pẹ́sẹ̀ntì ìlú kan àwọn àmàlámà yìí tí kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ fẹ́ntì ọ̀bà jẹ́ ni ọlọ́run tẹ́ pátápátá èébú náà kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ha ṣe tó lórí burúkú lọ́dọ̀ wòye <laughs> nígbà tó ti ayé adé bẹ̀rẹ̀ ẹgbẹ́ tó tó ti ní rìfáínárì ní kéré kan wọ́n ní òótọ́ ni òun ah ó sófò tọmọtọmọ ni wọ́n á dúró náà njẹ́ ìjọ ọkọ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ nu wàsàníyà ìjọ ọmọ tẹ̀lé lẹ́yìn nàdámà àbámọ́ ó dé sọ̀rọ̀ pé etí tí ẹ̀ náà ti máa kún yá máa jílẹ̀ láàrin òru pé náà náà náà là náà náà ní ìsìn tá a lè àkójọ ní ìsìn etí ń bẹ́ ń jè bá ní ìsìn bí n gba fisa kí n kọrí rọbẹ̀ n ò kúkú lé náà n sá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo kà ń dọpọlọ láàmú kí n gbẹ mo jẹ lálẹ́ àná tí a fè kọ́ ntòsó ga tààrà àníbi ni gbogbo eléyìí kékeré ni wàtàlífù èyí tó sì kẹta rẹ̀ àdáàbò yawm òun odidi ìyájọ́ ògbìdàlìkì wọ́n ní kí ni irú ìyà náà èmi ọ̀wà mẹ́tùmọ̀ ìyá tá a fi lọ síbà bí fìyàwó Aisha ìyàwó Aisha ní ànábì sọ̀rọ̀ ń jọkàn ó ní ànábì ní ọlọ́mọba mo jìyà pọ̀ kí ọ̀rọ̀ òun mọ̀ bàbà jàná Allahumma man waliya shay'an min amril mu'minin ẹ ń bá lọ rè olórí fún nínú nǹkan tó pé àwọn mùsùlùmí ni ọmọ wa ni kẹwàá sọ pé slọ́ọ̀tì gọ́vnà ni mọ́wọ́ àlíyà ṣé àmì náà mílíọ̀nù mìíràn fàrọ́fì kọ̀ bẹ́ẹ̀ ni ẹ ń bá jẹ́ wípé ọlọ́ darí nǹkan kan nínú ọ̀rọ̀ umma mi tó sì ń jẹ́jẹ́ Allahumma fòkò bẹ́ẹ̀ ọlọ́mọ jìnnìrì ó kàn náà wọ́n mọ̀ ṣàkọ́kọ́ àléyìn ẹ ń bá fara ni wọn tó gbọ́ wọn gbọ̀nà òdì lọ tí wọn ò fi fi ẹ̀dọ̀ lórí òróró Allahumma fàṣọkò bẹ́ẹ̀ bá ba yé ẹ̀jẹ̀ mọ́jọ́ ní sinmi báyìí bí ṣe ń sọ nù o kí mo sì ń sọ wà lẹ́ mi ń sọ salawatullahi wa salamu alayhi sẹ́yìn wà ní ọmọ wá pààyàn kéyìn tó lọ bẹ naam ọwọ́ ni a táàbà jí nkọ́sẹ́ kiri yóò ní jí sí àbàṣà dé ọ̀run tẹ́lẹ̀ àrùkọ̀ sí àbàṣà dé ọ̀run àwọn bọ̀ anabi sallallahu alaihi nígbà tí n tú ọ̀rọ̀ yìí lọ́ fún wa ó ní ẹ ma àwọn tó dó lórí fún yín wa hadha al-hadith muslim min hadithi Auf ibn Malik rọ́díyàlá tàrọ́dọ́ anábì ní kíyàwó ìmẹ́tíkùn àwọn tí ó jẹ́ àwọn olóríire tí ó ń darí yín alẹ́dìínà túhìbónà wọn wà yòhìbónà kan ó ní àwọn olórí tẹ́ nífẹ̀ẹ́ wọn tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ yín tí wọ́n máa sọ wípé bá a ṣe fẹ́ kọ́rọ̀ aláwòrí ní kọ́rọ̀ sọ̀rọ̀ wa wà lónà àléhìn wà lónà àléhìn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o wọn ò bẹ́ẹ̀ ni o wọ́n bẹ́ ń kọ̀rọ̀ ni o ẹ̀sìn bẹ́ẹ̀ ni o bí ẹ ṣe ń sàlú àfẹ́yìn aráàlú olùmọ̀jọ ara wọn ni aráàlú mọ́jọ fún òsè wọn náà hàn. tùbùkùdù náà hàn wọ́n ìbùkùdù náà kùn ó ní àwọn olórí tọ́jọ́ wípé bẹ́ẹ̀ ṣe kórìíra wọn náà kórìíra yín oníṣẹ́ni òníyàn àwọn owó agánagánà tọ́jọ́ ti ní àṣọ ó ti sàjọ ó lè ti sàjọ ní tí wèrè ń wé ìdìbò fún ọ náà nù ṣe bá gánà lọ sáà gẹ̀ẹ́tì ó lágbára náà mọ̀ gẹ̀ẹ́tì ọ̀gá so ti ṣe ń bẹ̀ ní five thousand ntí ìpín olórí ibú wọn nu tí iná wọn máa sọ láti lè wípé yìí ní ìbò kankan di àfẹnbalẹ̀ fún lówó kọ́ra àwọn òpèrè orí ibú wọn gbà nígbà tí ilé ìjà lọ́wọ́ tí mo fi ń sọ́wọ́ yìí sì ní iná ìjọ kejì ìjọ náà ni wọ́n na ìbínú náà náà bí sẹ́ni bínú tìǹtì náà ń bínú ẹ̀ wáyé làánú lẹ́kùn wọ̀tẹ̀ làánú náà hàn bẹ́ẹ̀ ṣe ń gbé

ọmọ ọmọ tí ọmọ àyà tí ó pé dábẹ́sì ni ọba ti ẹ̀jẹ̀ káyìn ìjẹ́ iná ma fi pàdé wọn nù náà sàbẹ́ bá ní ànábì tá a bá nírú àwọn eléyìí lólórí afọ́lọ́run náà bí fi dáàlì sí akọ́bọ́mbù sí aká fèsì wọn àdúgbò ní ẹmẹ́sì bẹ́ẹ̀ o mọ́ àkọ́mù fi kùmú sọ́ra lókùrú gbà tó bá jẹ́ pé wọ́n bá ń kírun ẹ bí ọ̀nà ti á dé wọ́n ti wá ara wọn àṣírí ẹ̀ pẹ̀lú islam wọ́n wá ń lu papọ̀ olórí mùsùlùmí igbákejì kèfèrí olórí kèfèrí igbákejì mùsùlùmí tó ọba wá rí mùsùlùmí bẹ̀ sọ́ lọ́ọ́ tàǹbà ò sí nkírun ìmọ̀ mí nǹkan mi ti fi ń kọ̀rọ̀ o ló fi jẹ́ pé ibi ayé kù sí ní ìsìn ọba sá ti mú ànábì lọ́ta bẹ́ẹ̀ la yóò ṣe máa kúrò lẹ́nu ẹ̀ èèyàn mọ èrò rí kí mo fẹ́ dáwọ́lé tẹ́rìsì ẹ̀ ń fẹ́ tẹ́rìsì òláwà pé kò máa bọ̀ nù sọ́yìnbá muslim wọ́n ní kí ni ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ anabi ni sallallahu alayhi wa sallam gbogbo tí ń pè ní ìjẹ olórí láyé ọ̀ràn ni òfò ni illa man akhadha bi haqqiha àfẹ́ntọ́ bá mọ̀ pé òun lè gbà pẹ̀lú ẹ̀tọ́ bó ṣe yẹ kó wọ́n gbà èló gan sálárì mi lórí pé mò ń sẹ́lù wọ́n ní one million naira yóò sì gba one million naira kò wá sí nǹkan míì tí ó tún wọlé fún lọ́nà mi kò ní bá gbà kò ní máa dá sí yìí yóò wá ṣiṣẹ́ ju one million lọ anabi wa ni ṣùgbẹ́ni kẹ́ni tọ́bẹ̀ ìgbà tọ́bẹ̀ yí padà ọ̀ràn ni ẹ wa lè ṣe déédéé ń bẹ̀ ọmọ kú oríire o torí gbogbo ẹ̀ ń tọ́ palẹ́rìn náà ni ó tún gbẹ̀sẹ̀ ẹ̀rín lórí wọn tó bá dé jọ́gbìn àlìkíyàmá kí ló wá dá padà síbi ìkútúbà yìí òní tá ń pè ní alfurukul fardiya individual defences tọ́lọ̀ ń fi inú ọpọlọ wa ìntọ́ bọ́ọ̀tà lẹ́yìn ìdí ẹ̀dógún ni wípé àwọn kọ̀ọ̀kan ní ìsásùn àbíyá ni pé èèyàn gbọ́dọ̀ dìbò èèwọ̀ ni o àwọn kan ní ìsásùn ní ẹ máa dìbò lọ́wọ́ ìyìn pẹ́ nìkankan láṣẹ kó dìbò ìyìn sì pẹ́ nìkankan láṣẹ kọ́mọ́ dìbò ìyìn tí ó ń pè ní ìbò àti sọ pé dọ̀rú ọ̀lùsùn adébẹ̀ àlè kọ́ pé iná kan máa ṣèlú fún wa ṣùgbọ́n tó o bá fẹ́ dìbò fún ṣàhádà ní ọ̀njẹ́rì ẹ̀dẹ́wájú ọlọ́run ni pé gbogbo tí wọ́n bá ti ṣe àjọṣe ni tí wọ́n bá pààyàn jọ mú apọ̀ nígbà kí a mọ̀ kọ́lá kí wọ́n mọ̀ pààyàn bí wọ́n bá jíwò ní àjọ jí ni torí mo tẹ̀ fún wọn sẹ́ mo kí ni o mo tẹ̀ sójú ẹ̀ mo tẹ̀ sẹ́yìn rẹ̀ mo lọ tẹ̀ sí o ojú rẹ̀ gangan ni mo tẹ̀ sí mo mójú mi débẹ̀ mo mara mi débẹ̀ ká tó pé kí ọ̀wá máa gba ten thousand naira five thousand naira iná ọlọ́ọ̀rẹ̀ iwájú yìí ọwọ́ ni ẹ méje ń wọ̀ lọ́fẹ̀ẹ́ ẹ tún jẹ́ ẹ jẹ́ ń dá ẹ̀ látàyé. èyí tó bá wá dán lójú bá wọn. sálìkì àmọ́ rẹ ni ṣé èyí tí ó bá sì dán lójú oníṣẹ́ àrí ọ̀pápọ̀ kó ara ọ̀ kí àwọn àlà wọn máa fàdúrà ràn lọ inú òun ní gbèsè tí gbogbo àjọ jẹ wallahi wallahi gbangba mo ti ń sọ yìí mo ṣe àdúrà pọ̀ fún Buhari lẹ́nu ọ̀nà kàbá bí ẹ ń pò nọ́ra mi orí mímọ̀ àrímọ̀ wáyé ìyí sì ni bóòrí ní àsìkò tí ní ìjà ìlàyé ọlọ́ àtàrí bí ni wọ́n máa dì fún ṣùgbọ́n máa ṣàdúrà fún lù ní tí ó bì fi ń dá sí nìyẹn bí ìdìní láì wájú kọ̀ ṣùgbọ́n aláyàjúra wa lọ ṣùgbọ́n aláì sọ́rọ̀ àfàtò ní ẹ̀ eh, democracy ọmọdé bẹ́ẹ̀ wọn lọ́sùnmọ́ o olójú ọmọ mọ́ lọ́ta sásàlàyé fún pé ọ̀fẹ́ jẹ́rì ni wọ́n ìsẹ́sẹ̀ lẹ́sẹ̀ oníyàn ó ní mo gbọ́ ànábìyẹ ó ní àlìmẹ́rù máa mẹ́rin àhábà ó ń kálukú kọ̀ọ̀kan àwọn àtọ́lólùfẹ́ wọ́n jọ kú ọ̀pọ̀ jọ́gbẹ̀ àlìkì àmọ́ mo ti báyìí lọ ní ìsẹ́sẹ̀ lẹ́yìn sí bọ́tọ́rọ́ ń se gẹ́gbà mi àlìmẹ́rù ayé kiri o owó dáadáa dáa ń se é lù náà ó gbé sẹ́sẹ̀ gbóòlà àwẹ̀ eh, kò sí wàhálà rẹ̀ lẹ́yìn àfòwòrà àti ẹ̀ láwọn kan tí wọ́n kulẹ̀ máa gbàwẹ̀ fáwa gbogbo ntẹ́ ẹ̀ bá rí ẹ̀dánwò àwa ń sọ kí ni ntọ́lọ̀ ń sọ kí ni ntàbí ṣe kí ni o tó ṣe òun kálukú náà wàá jọ̀wọ́ lọ́pọ̀lọ́ wípé àà ṣébi mọ́ ń lọ yìí wàláì bí ẹ jí mi lójú oorun tí wọ́n ń bi mí ọ̀nà àlùjánnà ni ni mọ̀ ń tọ́ yìí olùlàjọ ń pariwo Allah subhanahu wa ta'ala mọ̀ ń gbẹnu ànábì ìsọ́bí ń sọ pé kíyàwó àìsàn máa sọ wípé ọlọ́run ọba gbogbo ẹni tí bá ń darí nǹkan kan nínú tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé wọn tó ní bá ṣe pẹ̀lú ìyàwó wọn ọ̀rọ̀ àwọn ọkọ wọn ọ̀rọ̀ àmà wọn tó ṣe ah, wọn jẹ́jẹ́ ọlọ́run gbogbo tó hẹ́ẹ̀dì kankan fún ọmọ yìí lórí ọ̀rọ̀ ìyàwó wa lórí ọmọ wa lórí wa lórí ọ̀rọ̀ ilé ayé wa gẹ́gẹ́ tó wá gbogbo àwọn tí wọ́n ń darí wa pátá bí ẹ ṣe fẹ́ kọ̀rọ̀ owó ni ò sí ẹ́ in tí ẹ fẹ́ kí lè wọ́n dà ní ojúlé wọ́n dà in tí ẹ fẹ́ kí àwọn ọmọ wọn dà ní ojúkọ́ ọmọ wọn dà nígbà èpè pọ̀ lórí àwọn èèyàn kan abúlé mọ̀ wá pè wọ́n pé àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì life and direct ó ní àwọn ṣe pé ntíya in tí ká máa sọ fún lórí wípé Allahumma dinihum kàmá kánú yẹ̀dì ìrúnana ọlọ́run àwọn tí ń darí wa ìbí bá ṣe sí á ni ó bí ó ṣe sọ lé ìwádìí tẹ́ pé tá a bá bóde lọ tá a fẹ́ wọlé tí wa máa dùn tá a fẹ́ rẹ́rìn wọlé tí àyíká yóò ké bẹ́ẹ̀ ni o ṣe ilé ayé tiẹ̀ náà labadi gómìnà kan wọn ọba rẹ bí o ṣe rẹ́ náà yóò tó sáàmì lẹ́nu kan wá nípa òṣàṣù yẹn gbogbo táyì náà sọ ti jẹnu yín lọ sẹ́ni pẹ́ǹgbọ́ gómìnà sí pè ní àà wàláyé irú gómìnà ọyọ mú ń tọ̀nsọ ẹ̀wọ̀n afa ti ń ṣe tẹ́ dáadáa pẹ̀lú mi ọ̀rẹ́ fẹ́ sọ́sọ́ fẹ́ kí n forí gbọ́dọ̀ àfẹ́ lẹ́yìn ni èyí sábà fún kí ẹgbẹ́ mọ̀dẹ̀ ń sáàmì fúnra mi mọ́dàrí rẹ̀ bàbá ìrú o ọ̀rọ̀ bí ẹ ṣe ń sáyé wa ni ọ̀ sáyé wọn wọ́n àjọ kan oṣù rẹ̀ bí ẹ ṣe fẹ́ kàn máa tí ó dì ni ojú kàn máa wọn náà dì wọ́n àjọ kan oṣù rẹ̀ àlágbára kankan ju kásá máa bì ọ́ lọ torí pé èèyàn méjì èjókòó papọ̀ ń bẹ ní lásìkò kankan náà ẹnìkan náà náà ló fi ibẹ̀ ẹ̀tọ́ wa fi ibẹ̀ tí a jẹ́ mùsùlùmí tiwọn bani ní tọmọ sọ́nà jẹ́ káwọn èèyàn rà padà ìsìláàmù dáadáa látara wọn gbogbo àwọn olóṣèlú wa tọ́wọ́ jẹ́ pé bí wọ́n ṣe ń jáde kúrò lónìí nínú kòkò àgbo ẹbọ bẹ́ẹ̀ ni ẹlọ́rẹ̀ ìpàdé àwọn ìyàwó òṣòwògà níjọ́ kejì táàtún ní mọ́sálásí náà ọlọ́run jẹ́ ẹlẹ́yìn àwọn ìyá àjẹ́ jẹ́ wọ́n lè dúró ti ànábì sallallahu alaihi wasallam kí wọ́n lè ìrànlíjà náwọ̀ torí bẹ́ẹ̀ yà dẹ́rú ẹ̀wò jù lọ òfo lásán ni ọlọ́run jọ o gbogbo ṣe náà nípìnlẹ̀ lásì ń sọ báyìí máa ń bàdàn bá gbàgbọ́ wọn o bá foríjì àti wọn ò bá ti ṣẹbọ dákùn ṣàánú o wala ta kusa la haula wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li ibadati wa ta'ati khalaqa ath-thaqlayn wa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 أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أدرك قومهم قومه متفرقين لا تجمعهم كلمة واحدة وإنما بينهم رابطة الدين ورابطة الجوار ولكن الله سبحانه وتعالى وحدهم برسول الرحمة وجعل هدفهم برسول الرحمة وأنزل عليه كتابا مهيمنا خير كتب السماوية صلوات الله وسلامه عليه ودلهم إلى طريق الجنة في هذا الكتاب ثم ختم ذلك بقوله أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم, هم الفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عباد الله فهذه شريعة الله رضي بها لآل الأرض فمن رضي, فمن رضي بها وقد نجح وأن و و ونجا من عقاب الله سبحانه وتعالى ومن رضي بغيرها دينا يدين الله سبحانه وتعالى به مستيقنا بذلك فإنه قد عرض نفسه للعداوة وللعقوبة بينه وبين ربه يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله قد أطلع الله سبحانه وتعالى نبيه على أمور مغيبات ومن تلكم الأمور ما جاء في الصحيح إنما البخاري من حديث أبي هريرة رضي الله تعالى أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرصون على الإمارة وإنها ندامة يوم القيامة إلى آخر هذا الحديث ثم قال رسول الله صلى الله عليه وسلم فنعم المرضية وبئس وبئست الفاطمة وحقيقة ذلك وأبين من ذلك ما جاء في المعجم إمام الطبراني وفي مصر بن بزار من حديث عوف بن مالك الأشجعي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الإمارة أولها ملامة وثانيها ندامة وثالثها خزي وعذاب يوم القيامة إلا من أخذها بحقها ومن ذلكم ما جاء في الصحيح إلى من مسلم من حديث أبي ذر حين قال ربي صلى الله عليه وسلم يا رسول الله ألا تستأملني فقال له رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إنك ضعيف وإنها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 شؤون هذه الأمة لا بد أن يذكر ما روته أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم من ولي شيئا من أمر أمتي فارفق بهم اللهم ارفق به ومن ولي شيئا من أمر أمتي فشق عليهم اللهم شقق عليه هذا الذي روته أم المؤمنين عباد الله واعلموا أن من يكون أميرا لنا لا بد أن يكون من قريش فإن لم لم يكن من قريش بل يكون من غيره ما أقام قريش الدين فإنهم أول من يقدمهم في هذه الولاية العامة وكذلك لا بد أن يكون ذكرا لأن رسول الله صلى الله عليه وسلم أنا كل قوم ولوا أمرهم امرأة كما جاءت هذا في قصة بنت كسرى لما مزق أبوها ملك رسالة رسول الله صلى الله عليه وسلم فدعا رسول الله عليه بقوله اللهم مزقه ومزق ملكه حتى جاء رسول الله صلى الله عليه وسلم خبر تولية ابنتها بوران بأنها قد صارت ملكا بعد أبيها فقال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرجه من البخاري من حديث أبي بكرة رضي الله تعالى عنه وارضاه لن يفلح قوم ولوا أمرهم امرأة اللهم ربنا إنا نسألك الأمن في هذه الدولة اللهم ربنا إننا نسألك الأمن في هذه الدولة وحمدناك بأننا دعوناك أن تأخذ قيادة هذه الدولة وزمامها لعبادك المؤمنين اللهم حقق للمسلمين هذا الهدف اللهم حقق كل مسلم هذا الهدف اللهم ربنا كلنا معيدا مؤيدا ونصيرا على أعدائنا من اليهود والنصارى الذين يسدون عن سبيلك ويقتلون أوليائك اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا لا تولي علينا بذنوبنا شرارنا اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما أنت أهله فنحن أهل الذنوب الذنوب والمعاصي اللهم ربنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين إلى الله واعلموا أن ربنا سبحانه وتعالى عبرنا بأمر بدأت بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في المقولة الصحيحة الثابتة من نسي الصلاة علي خطئ تريد رفيق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم نبي الرحمة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا